olúmọ ẹ̀kọ́ balọ́la jp ẹ bá mi pe àwọn èèyàn mi wọlé ẹ pe onílé wọlé ẹ pe àlejò tí ò bá ń ṣe haúsá àti fúlàní ẹ pè wọ́n wọlé bí olóṣèlú bá lè wọlé sórí ìkànnì yìí mi ò máa because ajé afẹ́jèrè ọkàn wọn ni ẹ sọ fún wọn wípé kí wọ́n súnmọ́ èmi àrólé bàbá tẹ́ntẹ́n àwa ò bẹ̀rù wọn ẹ ní kí olóṣèlú wọlé sí orí ìkànnì yìí kó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èmi àrólé torí pé àwa ò sá fún wọn a ò dẹ̀ bẹ̀rù wọn we are all born to die ọjọ́ kan ajọ́ kan kò sẹ́ni tó fẹ́ di ilé ayé mú títí lọ títí olówó wàá kú ò ní wàá lọ ṣùgbọ́n àwa dúró lẹ́dúró wípé kó tó di pé àdàgbà àdògbà filé ayé ìsílẹ̀ a fẹ́ ṣiṣẹ́ fún ìrandíran ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la kí fúlàní má bàa kó wọn lẹ́rú òun làwa fi dìde tẹ bá rí mi tí mò ń ké lórí social media mo fẹ́ gbalẹ̀ bàbá mi fún àìrandíran ọmọ mi tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la kí wọ́n má bàa ṣẹrú kí wọ́n má bàa jìyà táwa ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ ológo ilẹ̀ yorùbá ló ti fi ilẹ̀ yorùbá sílẹ̀ tí wọ́n ti gòkè òkun lọ tí wọ́n ń ṣe wọ́n rádaràda lọ́hùn-ún ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo yà bàrá síbẹ̀ ní ẹ̀yìn tèmi ẹ bá mi share program yìí ẹ̀yin ọmọ yorùbá mo ní ibi tí mo jókòó sí làwọn ọ̀gá mi ti pè mí wọ́n ní kí n jáde síta wọ́n ní voice note eléyìí tó ṣẹ̀ jáde lẹ́nìí yìí wọ́n ní ká pín wọ́n ní ká jáde ká pariwo rẹ̀ fún gbogbo ọmọ aráyé kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá kí ẹ tún gbọ́ sétí mo dárúkọ ẹ̀yin bàbá wo oníṣẹ̀ṣe wọ́n ní ká pariwo fún yín wípé yeye yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà wọ́n ní kẹ́ ẹ gbà wá wọ́n ní kẹ́ ẹ dúró tì wá gbọ̀n gbọ̀n gbọ̀n wọ́n wá ní ká pe gbogbo ẹ̀yin pásítọ̀ tí ẹ jẹ́ pásítọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n ní kí ẹ jọ̀wọ́ sáàmù yín eléyìí tí wọ́n fi ń jagun tí wọ́n fi ń jagun àjàyè ibi tí ẹ lè ṣí nínú bíbélì yín tẹ́ fi ja ogun fún àwa ọmọ Yorùbá tí ẹ lè fi dúró ti àwọn tí a fẹ́ dárúkọ tí ẹ ń wò lójú mọ́wùmáwòrán mi yìí tí a máa gbé voice note wọn jáde bàbá mi professor banji akitoye bàbá mi olóyè sunday igbòho àti ìyá mi onítìrí abiola wọ́n ní kí ẹ̀yin pásítọ̀ ilẹ̀ yorùbá wọ́n ló ti tó àkókò báyìí kẹ́ gbé bíbélì yín jáde kí ẹ wá ṣí ibi tí ẹ mọ̀ wípé ẹ lè ṣí tẹ́ ẹ lè fi jagun tí ẹ mọ̀ wípé ẹ lè pè lórí àwọn ọ̀tá tí wọ́n lé ẹ̀mí bàbá wa Professor Banji Akitoye àti bàbá wa Professor eh, àti bàbá wa eh, Adeniyi ọmọ Adéyẹmọ Àdìsá àti ìyàwó onítìrí ìyàwó bàbá wa Abíọ́lá wọ́n ní àwọn kan wọ́n ní àwọn tí wọ́n lé ẹ̀mí wọn láti pa yìí láti assassinate wọn yìí wọ́n ní kẹ́ ẹ ṣí bíbélì yín kí ẹ kà lé wọn lórí kí gbogbo ìmọ̀ wọn kó má ṣe jọ lé wọn lórí kí gbogbo èrò wọn kó bẹ̀rẹ̀ sí ní túdànù wọ́n ní ká tún pé ẹ̀yin àfa àti ẹ̀dílẹ̀ Yorùbá mú wọ́n ní tẹ̀síbáwù yín àti kíní tẹ́ fi máa kírun tó dàbí rọ́ọ̀sì yẹn wọ́n ní kẹ́ ẹ gbé jáde wọ́n ní àyà tẹ́ ẹ lè fà lórí àwọn ọ̀tá tó di yorùbá nation lẹ́sẹ̀ mú tí wọ́n tún wá sọ wípé wọ́n tún fẹ́ assassinate àwọn olórí wa àwọn tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n ti la ọ̀nà fún wa tí wọ́n ti là wá lójú tí wọ́n ti jẹ́ ká mọ̀ wípé inú oko ìparun la wà wọ́n ní kẹ́ ka àwọn àyà yẹn kẹ́ gbé tẹ̀síbíù yín jáde kẹ́ kà lé wọn lórí o wọ́n ló ti tó àkókò lẹ́yìn tí ẹ jẹ́ ọmọ ọkọ ilẹ̀ yorùbá tí ẹ dúró ti yorùbá nation gbágbágbá ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá wa tí ẹ ò fẹ́ fi ojú sunkún ẹ̀yin àwa tá a jẹ́ ọmọ yín mọ́ wọ́n ní ibi tẹ́ ẹ bá lè rìn dé lọ́wọ́ yìí ibi tẹ́ ẹ bá lè dé lórí ọ̀rọ̀ ọmọ adéyẹmọ àdìsá lórí ọ̀rọ̀ bàbá wa pòfẹ́sọ̀ bánjí akíntóyè lórí ọ̀rọ̀ bàbá wa lórí ọ̀rọ̀ ìyá wa onítìrí wọ́n ní ẹ̀yin ìyá wa tẹ́ ẹ dilé ayé tẹ́ ẹ dilé ayé mú wọ́n ní kẹ́ ẹ rìn ní kíákíá báyìí torí yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀rúnmìlà abiyamọ ò gbọdọ̀ gbẹ́kún ọmọ ẹ̀ kó má ta ti wéré wọ́n ní kẹ́ ẹ ta tí wéré o gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin abiyamọ gidi ẹ̀yin abiyamọ òde ọ̀run ẹ̀yin abiyamọ ilé ayé wọ́n ní kẹ́ ẹ ta tí wéré o wọ́n ní àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń gbèrò láti assassinate bàbá olóyè Sunday Igboho láti assassinate bàbá professor Banji Akitoye láti assassinate ìyàwó onítìrí wọ́n ní ká broadcast ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí bí ẹni tẹ́ ẹ tiẹ̀ tí ì share rí ẹ bá mi gbé lọ sí orí ìkànnì ti yorùbá nation kọ̀ọ̀kan àwọn ọ̀gá wa lókè ní ká pariwo síta ibi tí mo jòkó sí ni wọ́n ti pè mí pé tó wà lọ́wọ́ mi yẹn ẹ o ó jó òótọ́ lọ́dọ̀ wọn ni o ó jẹ́ irọ́ ni òun ni ká tó pariwo ẹ̀ síta. ẹ̀yin ọmọ yorùbá ṣé ẹ mọ̀ wípé àwa tí à ń sọ̀rọ̀ lórí social media àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa àjọ ń ṣe iṣẹ́ yẹn ni torí pé information tá a bá fún yín lẹ́yìn bá wa ń dìlíbà fún wọn nínú ilé ìdí nìyẹn tí inú mi fi máa dùn tí mo fi máa sọ fún yín pé àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà àpò ṣàṣàmùlá ò kí ń gbẹ ọ̀dà iyọ̀ ò kí ń wọ́lùkun ọ̀dà owó ò ní wọ̀nyí o ẹ̀yin olólùfẹ́ mi ọ̀dà owó ò ní wọ́n yín ibi tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media torí pé tí ò bá sí yín iṣẹ́ Yorùbá Nation go ò ní move torí pé ẹ̀yin lẹ ń dúró tì wá tẹ́ ń gba information yẹn lọ́wọ́ wa tí ẹ bá wa ń sọ fáwọn tí ò ní fóònù pé ìjọ ti gbọ́ báyìí báyìí báyìí báyìí ni mo gbọ́ lẹ́nu bàbá Kóìkì báyìí báyìí báyìí ni mo gbọ́ lẹ́nu Ọmọlúkà báyìí báyìí báyìí ni mo gbọ́ lẹ́nu bàbá mi olè bàbá tẹ́ntẹ́n báyìí báyìí báyìí ni mo gbọ́ lẹ́nu ìyàwó onítìrí ẹ̀yin lẹ bá wa ń broadcast ẹ̀ síta gbogbo yín ni mo kí ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ẹ bá ní màmá tó jẹ́ màmá àgbà àwọn àwọn ọlọ́jà tí wọ́n fi ń pọnmọ tí ọmọ òkè ń jábọ́ tí ẹ jẹ́ ọmọ wọn ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún mọ́mì nílé ẹni ó ti tó àkókò báyìí kí wọ́n san ọjà wọn pé àwọn ènìyàn ìkà yìí wọ́n fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú wọlé nítorí pé wọ́n ti rí wa pé a ti lọ ni o nítorí pé wọ́n ti rí yorùbá nation wípé no go back tá à ń pariwo yẹn lóòótọ́ ni àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta yẹn lóòótọ́ ni wọ́n bá wa stamp ẹ̀ lóòótọ́ lélẹ́dùnmọ́rẹ́ bá wa fi òòtẹ̀ lúpẹ́ lógun ẹ̀bà kìíní iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì ń ré sí iwájú iwájú báyìí là ń lọ. àwọn ènìyàn ìkà yìí wọ́n ti rí ní ìrí wípé ẹ̀ẹ̀ ṣé dọ́ọ̀l bẹ́bí tí wọ́n fẹ́ gbé sí orí oyè tí wọ́n gbé fúláàgì APC sí lọ́wọ́ tí ò lè rọ́wọ́ fi mú ṣé ìyẹn ni a fẹ́ pè nípe pé ó fẹ́ ó fẹ́ gba yorùbá nation fún wa lẹ́ni tó yẹ pé ó ti kú sáyé tó yẹ pé ó kọ camouflage lásán ni ó ń tọ̀ sára ó ń tọ̀ sí ṣòkòtò ọwọ́ ẹ̀ ń gbọ̀n ó ti dàgbà ẹni tó ti over ó ti Tinubu bó ṣe wà yìí ó ti over hundred ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ẹ̀ ń gbá bọ́ọ̀lù ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa dé ọjọ́ orí yín kù bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn onípọlitíṣà yìí ṣe ń ṣègbésí ayé tiwọn ẹlòmíà ti pé hundred á ní á lòun seventy five ọmọ ọmọ ẹ̀ a máa ṣe eighty years birthday lójú ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí gìrì kúrò lójú oorun wa dóòna ojú wa ti là o ojú wa ti là ẹ̀yin tí ẹ bá ní bàbá ẹ̀yin tí ẹ bá ní bàbá tó gíríkì tẹ́ ẹ mọ̀ wípé oníṣẹ̀ṣe ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé wọn ẹ bá wa kó ọmọ adéyẹmọ àdìsá ẹ bá wa kó ọ bàbá wa pòfẹsọ bánjí akíntóyè àti ìyàwó nítìrí ẹ bá wa kó wọn lọ sọ́dọ̀ wọn ẹ bá wa gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún yèyé dára lọ́jọ́ kìíní àná nígbà tí àwọn ọ̀tá rẹ̀ dìde tí wọ́n dìde tí wọ́n gbé gbètúgbètú jáde tí wọ́n gbà fọ̀ṣẹ́ síta ṣe é mọ̀ wípé àwa ọmọ Yorùbá nation yìí àwa náà la jáde tí a dá àṣàsí yẹn padà sí wọn lórí tí a dá rọ́bì yẹn tá a dá padà sọ́pọlọ wọn ti gbogbo àwọn tó jáde lọ́jọ́ kìíní àná bárabàra láyé wọn rí sìn ayé wọn go nítumọ̀ mọ́ nítorí pé wọ́n fẹ́ pa ènìyàn tí ó dúró fún àwọn tó represent àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àwọn ènìyàn àpé o a lè ní mistake ṣùgbọ́n gbogbo àwa tẹ̀ ń wò lórí social media àwọn alálẹ̀ ló gbé wa dìde ẹ̀yin ọmọ Yorùbá ó ti wá tó àkókò báyìí láti ṣerú rẹ̀ fọmọ Adéyẹmọ ẹ̀yin tí ẹ bá lè gbé ẹbọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ẹbọ ní kíákíá báyìí ẹ̀yin tí ẹ lè gbàdúrà ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n ní ká gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tí ẹ bá lè gbà ẹ bá wa gbà á ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin dádì mi mo ṣí fìlà fún yín o àbọrúbọyè àbọyèbọ ṣíṣẹ́ o bàbá mi mo kàn kú o mo kàn kú mo kàn kú mo kàn kú ọmọ yín ni mo jẹ́ o ọmọ yín ni mo jẹ́ èkú tí mo kàn mo kàn án fún bàbá mi olóyè Sunday Ìgbòho èkú tí mo kàn mo kàn án fún bàbá mi Professor Banji Akíntóyè èkú tí mo kàn mo kàn án fún ìyá mi onítìrí ìyàwó bàbá wa Abíọ́lá ẹ ṣílẹ̀kùn yìí o ẹ ṣílẹ̀kùn yìí ẹ gbà wá ẹ gbà wá nítorí pé yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ á máa gbọmọ Ọ̀rúnmìlà ẹ gbà wá o ẹ gbà wá ẹ̀yin lẹ́ni wá ẹ̀yin lẹ́bí wa o ẹ̀yin ni bàbá wa torí ẹ̀jẹ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá o la fi dìde tá a fi sọ wípé a ò fẹ́ mọ́ a fẹ́ máa ní ìgbáyé gbádùn o ní bàbá wa olóyè Sunday Ìgbòho fi dìde torí àwọn ẹ̀jẹ̀ tó pọ̀ yìí òun ni ìyàwó onítìrí fi dìde wípé kì í ṣe bó ṣe yẹ ká máa gbé ìgbé ayé òun la ṣe ń gbé yìí torí pé olúwa sọ ó ní gbogbo tó ń dá ó ní dáradára ni ṣùgbọ́n àwọn olóṣèlú wọ́n ti sọ gbogbo ẹ̀dá burúkú ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kò wá ń flow lójoojúmọ́ kò sí newspaper tẹ́lẹ̀ kà ní nàìjíríà tí ò ní sẹ́yẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀yin akíkanjú ilẹ̀ yorùbá mo ní mo pè yín mo ní kẹ́ ẹ dìde eléyìí ti yàtọ̀ sí pé kẹ́kọ̀ọ́ máa gbọ́ ẹ dìde ohun tẹ́ ẹ bá lè ṣe ẹ ṣe ohun tí ẹ bá lè bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìdáàbòbò fún ọmọ adéyẹmọ ẹ bẹ̀rẹ̀ sí ní sàǹsìn torí pé tí ẹ bá dìde láti ja láti pé kájọ fọwọ́sowọ́pọ̀ ja ogun yìí ìrandíran ọmọ yín á sin ìrandíran ọmọ fúlàní tí ẹ bá dìde tí ẹ bá dìde bí a ṣe ń pè yín bẹ́ ẹ bá dìde ìrandíran ọmọ yín á sin fúlàní torí pé wọ́n ti lájẹ́ńdà nǹkan tí wọ́n dẹ̀ tọ́ sílẹ̀ náà nìyẹn pé wọ́n fẹ́ gbalẹ̀ gbalẹ̀ gba oko wọ́n ti gba oko lọ́wọ́ yín ẹ̀ lè lọ oko mọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́ ẹ bá lọ oko ń sìn akíkanjú nìyín náà sì nígbà tí wọ́n gba oko tán wọ́n tutù bọ́ sáàrin ìlú wọ́n ti fẹ́ gba ìlú lọ́wọ́ wa ẹ̀yin bàbá wo oníṣẹ̀ṣe kílẹ̀ ń wò ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ lè tẹ́ ẹ lè sọ bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ kílẹ̀ ń wò ẹ̀yin òkè yín dà ẹ̀yin òkè tẹ́ fi ń wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó ń dà ó yá kó jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa fi pa àṣẹ ìrọ̀rùn sínú ọmọ adéyẹmọ ẹ máa fi pa àṣẹ ààbò sọmọ adéyẹmọ ẹ máa fi pa àṣẹ ààbò sí bàbá wa pòfẹsọ banjẹ akíntóyè àti ìyàwó onítìrí ní kíákíá báyìí ni o ààbò ààbò ààbò la fẹ́ lórí wọn ẹ̀yin ọmọ yorùbá ẹ jẹ́ mú yín lọ sí voice note tó torí tí mo torí ẹ̀ jáde síta ẹ jẹ́ mú yín lọ. ṣẹlẹ̀ wàhálàwà wàhálàwà wàhálàwà wàhálàwà ọ̀rẹ́ mi kan ṣẹ̀ṣẹ̀ pè mí tán ní nàìjíríà nísìnyí ni kí ló sọ ni pé ó ní ọ̀rẹ́ ẹ̀gbọ́n tó já àwọn top officer nínú DSS ipò pé ẹ̀gbọ́n òyìnbó dà yìí pé nǹkan tí a ń fà nǹkan tá a la fẹ́ gbà ipe federal government gbé ànádá secret bad agenda jáde o ó ní pé ẹ̀gbọ́n òun ó ní pé bọ̀dá yẹn sọ fún ẹ̀gbọ́n òun tó mo fẹ́ kákọ̀ forúkọ bò láti rí inú DSS gangan òun ni information yẹn ti leak out o inú DSS gangan gangan gangan ni secret yẹn ti leak out ẹjọ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹjọ ẹ̀yin olólùfẹ́ àrólé ẹ pọ̀ jù báyìí lọ ẹ bá mi ṣí ẹ ẹ̀yin olólùfẹ́ Yorùbá nation ẹ bá mi ṣí ẹ kíákíá kíákíá. àwọn ọkọ̀ ẹ̀kọ́ wọ́n lè trace the account number wọn so wọ́n fẹ́ gbà ní portfolio ó bẹ̀ lórí hundred million fifty million accordingly aishif magba àwọn sẹ́ríkì àwọn ìlú àwọn ilẹ̀ yorùbá tó ti gba ẹ̀bọ̀dẹ̀ tó ti ní sẹ́ríkì àwọn sẹ́ríkì ilẹ̀ yorùbá ó máa gba fifty million then àwọn ọba máa gba hundred million ẹni kí lówó yẹn jẹ́ owó ẹ̀mí àwọn tó àwọn agitator àwọn àwọn tó àwọn tó fẹ́ gba Oòduà nation fún wa owó ẹ̀mí wọn ni o one nínú list yẹn wọ́n ní màmá list three MKO Abiola ikú wà ní list àwọn tó fẹ́ assassinate wọ́n ní bàbá bàbá Akitoye Banji Akitoye bàbá prof ipò wà nù ẹ̀ kó fẹ́ sẹ́ndì assassin lọ sí Kútọ́nù lọ bá bàbá níbẹ̀ ẹ bàbá kan tẹ wà ń bẹ̀ wọ́n ní pé tó má gbègbè tẹ̀ yẹn inú lè fẹ́ bí àwọn bàbá kan but káṣẹ̀ gbà pé àwọn bàbá yẹn tẹ̀fẹ́ yanjú ni mi ò kí ẹ nípa yẹn ìyẹn bàbá tó máa ń sọ̀rọ̀ wà láwọ ya bàbá kan báyìí tó máa ń sọ̀rọ̀ tó sọ pé restructuring lòun fẹ́ hmm. wípé restructuring làwa Yorùbá ń fẹ́ bàbá olórí àwọn afẹ́nifẹ́re yẹn pa Adébánjọ pa Adébánjọ ni. àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so ẹ já sakuléètì mẹ́sẹ̀gì yìí kó lọ viral ẹ sẹ́ǹdì ẹ̀ táwọn tẹ bá mọ̀ ẹjọ ẹ ṣí ẹ ẹ ṣí ẹ ẹ ṣí ẹ jọ ẹ ṣí ẹ ẹ ṣí ẹ jọ. tó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa ọmọ lúkà ní nàìjà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa ó ní kó sọ fún ọmọ lúkà ibi kó ṣọ́ra dáadáa náà ibi kó ṣọ́ra dáadáa ẹ ká sàkúrẹ́tì mẹ́sẹ̀gì yìí ká lè sọ fún àwọn ọba ọba tó bá ọba tàbí ọba tàbá gbọ́ ipò gbọ́ àwọn kọ̀ọ̀kan in fact àwa fúnra wa là dá sẹ̀ríà fún ọba yẹn àwa fúnra wa là dá sẹ̀ríà fún kò ní sí pálásì ẹ̀wọ̀n lẹ́ẹ̀rín ìlú bẹ́ẹ̀ sì ni òfin ara ẹ̀ àti ìyàwó àtàwọn gbọ́gbọ́n àwọn ọmọ ẹ̀ ni wọ́n máa bá lọ. wàhálà tó wà lẹ́ẹ̀dì yẹn o iná ọ̀sẹ̀ tàbí ẹ̀ ló kọjá yìí iná ọ̀sẹ̀ èyí ni tí mo send message báyìí èyí ni eleven èyí ni eleven of June tí mo send message yìí eleven of June 2022 so it's the latest message báyìí kẹjẹ kẹjẹ máa sakulétì ẹ kí àwọn ọba yẹn kan gbọ́ kí wọ́n gbọ́. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ó ti délẹ̀ o ó ti délẹ̀ o ẹ̀ ó ti délẹ̀ náà nìyẹn ẹ̀ nígbà tí wọ́n wò wò wò wò wọ́n rí nídìí pé àwa ọmọ Yorùbá nation a ti lọ wọ́n rí nírìí wípé àwa ọmọ Yorùbá nation wọ́n ní a ti lọ ó ti yé yín bẹ́yẹn gbogbo ìmọ̀ wọn pátápátá gbogbo ẹ̀ pátápátá la sọ di asán òun la sọ di òfo àṣírí kan wá ń bẹ tí mo fẹ́ fún yín ní ti àṣálẹ̀ yìí kí n tó kúrò lórí ètò yìí àṣírí kan ń bẹ tí mo tún máa leak out fún yín tó tẹ̀ mí lọ́wọ́ lónìí láàárọ̀ yìí ni information yẹn tẹ̀ mí lọ́wọ́ èmi àrólé bàbá tẹ́ntẹ́n ni o olúmọ ẹ̀kọ́ ọba lọ́la jp ẹ máa share prógrámù yìí ṣé ẹ mọ̀ wípé wọ́n ti gbogbo status tán lò láyé àtijọ́ tí wọ́n fi pa Bọ́lá Ìgè tí wọ́n fi pa bàbá wa ẹ bàbá wa MKO Abíọ́lá tí wọ́n fi pa àwọn èèyàn jàǹkànjàǹkàn tó lè gbà wá kúrò nínú iná ìléèrú tí wọ́n kó wa sínsìn gbogbo tactics tó ń lò ń gbà yẹn ṣe é mọ̀ pé òun náà lò fún ọmọ adéyẹmọ tó fi lọ bọ́ọ̀sì ẹ̀ pé kọ́ pa kan lè silent yẹ nítorí ìjẹkújẹ nítorí oko ẹrú tí wọ́n fẹ́ kí ìrandíran yín wà títí di ọjọ́ ayé gbogbo tactics yìí òun ni wọ́n lò fún ọmọ adéyẹmọ sẹ́ tí wọ́n fi pa àdùgán sí ilé tí wọ́n fi kó ìyá wa ìyá ìfẹ́ olúwa tí wọ́n fi kó wọn lọ sí àti bàbá mi omíyalé tí wọ́n fi kó wọn lọ lọ́jọ́ sí. ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin àgbààgbà tí a pè lọ́jọ́ tòní ṣé ẹ mọ̀ pé ẹ̀yin òun náà la pè nígbà yẹn bàbá kan tiẹ̀ wà tó yẹ pé ó gbé ìwò ńlá kan báyìí tó gbé jáde bàbá yẹn <laughs> bàbá ìbà rẹ níbi tí o bá wà o torí pé èmi àrólé mo fọ́lò rẹ ní ọjọ́ yẹn ìwo yẹn bàbá yẹn gbé síta wọ́n gbé ògógóró ẹ̀yin òun náà la tún ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin yẹn là ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ dìde tán bí wọ́n ṣe pa Bọ́lá Ìgè nìyẹn bí wọ́n ṣe pa tátìsì yẹn náà lò ní Lẹ́kì Lẹ́kì tóge tó fi pa àwọn ẹ̀ lọ pa díẹ̀ nínú wọn tẹ́ bá ti pa díẹ̀ nínú àwọn yòókù àṣà òun ni wọ́n fi silence àwọn ọmọ tó géètì yẹn ẹjọ́ láti ìgbà tí wọ́n táwọn gáìsì ẹ̀ ti tá a ti demand fún nǹkan tá a fẹ́ pé a ò fẹ́ kí ọlọ́pàá máa pààyàn a ò fẹ́ kí gbogbo ìjẹ́ kí ni wọ́n ṣe Tinubu àti Sanwó-Olú ọ̀dà pé kọ́ lọ pa wọ́n the same tactics ọ̀hún náà tún lò lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wọ́n tún lò pé òkè náà sì wọ́n ti dòkó pé àwọn òòrọ̀ náà lọ mọ́ gbogbo ibi tó yẹ kí wọ́n lọ pátápátá ni àwọn ètò ń pera wọn ní yorùbá nation àtàwọn tó ń pariwo lálálá lórí facebook yìí ni wọ́n ti ń dí mọ́ wa ṣé ẹ mọ̀ wípé gbogbo àṣírí wọn àṣírí ìkọ́dẹ̀ tó ń bẹ ń sì tí mo máa tún fún yín àṣírí kan ń bẹ o ẹ̀yin ọmọ yorùbá ẹ sún mọ́ mi dáadáa kẹ́ ẹ yá mi létí yín o èmi àrólé òkì dédé ń jáde o àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá àwọn ló rán mi iṣẹ́ o tí mo dẹ̀ ń jẹ́ fún yín tá a bá dẹ̀ ti ń jẹ́ fún yín ẹ jọ̀wọ́ ẹ máa bá wa deliver message yìí fáwọn tí ò bá ní fóònù tí ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa sọ ọ̀rọ̀ yìí fún ó ti dójú ẹ o ó ti dójú ọlọ́mọ òótọ́ o torí pé àwọn olóṣèlú gan lọ́wọ́lọ́wọ́ tán wà ṣe rí gbogbo wọn gbogbo wọn bó ṣe wà yẹn nǹkan tó tún gbójúlé sìn tán sọ ń sìn fún wọn ẹsẹ̀ wọn gan ti ń ṣèkì nílẹ̀ ẹlòmíì ti lọ ń wo ibi tí pálí ẹ̀ wà ó ti lọ ń yẹ̀ wò ẹlòmíì information ni mo sọ ẹlòmíì ti fly ìyàwó ẹ̀ out of the country àwọn ọmọ wọn wọ́n ti pè wọ́n pé wọn ò gbọ́dọ̀ wálé information ni mo fún yín àṣírí ń bẹ tí mo fẹ́ tú fún yín èmi àrólé bàbá tẹ́ntẹ́n ni o olúmọ ọba lọ́la jp èmi náà ni nígbà tí ilẹ̀ yorùbá bá dé àjọ máa ríra wa màá gbé yín sókè yín gá gbé mi tọ́ àjọ dira wa mú àjọjọ alálùbáríkà àjọjọ ayọ̀ àá fi ìdùnnú bára wa jó nítorí pé ìkeke báyìí lílékè igi òṣìbàtà òun náà sọ pé ó ń lékè odò àwa la máa lékè ọ̀tá gbogbo wa ta làwọn ọ̀tá wa òun làwọn olóṣèlú ilẹ̀ yorùbá òun ni àwọn ọba tí wọ́n ti gbàbọ̀dè fún wa tó jí ọba aládé apẹ̀rẹ̀ tí wọ́n wà nílẹ̀ yorùbá a máa borí gbogbo wọn àwọn alálẹ̀ afẹ̀jẹ́ wọn wẹ̀ nítorí pé ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù wọ́n la ojú sílẹ̀ báyìí wọ́n pa ọmọ ológo ilẹ̀ yorùbá ó ti tó ó ti tó mo ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àjàní àjàlá mo rí yín bẹ́ẹ̀ o bàbá mi bàbá mi akọni ọkùnrin eégún yẹmí aláyàbí òkè à ń lè bọ̀ lẹ́yìn jagunlabi lára iwájú ara ara ẹ̀yìn ò lè lè bá ṣùgbọ́n ó lé ara iwájú bá mo kí yín bẹ́ẹ̀ o mo kì í bẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá jìjà agbára ọ̀tá kú àwáyè ìyá mi dára sí mi arẹwà obìnrin mo ṣe ń wojú yín lọ́ọ̀kọ́ o bẹ́ẹ̀ ni bàbá mi àjàní bàbá mi fàlàdé onímọ̀lẹ̀ mo kì í mo kì í bàbá mi fàlàdé ẹ bá mi gbé mọ̀lẹ̀ síta o ẹ tapo sí orí mọ̀lẹ̀ yín ní kíákíá gbogbo òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá eléyìí tó bá ń jẹ epo ẹ bẹ̀rẹ̀ sí ń fún wọn nítorí ọmọ Adéyẹmọ eléyìí tó bá ń jẹ yọ̀ ẹ sí ń fún wọn nítorí màmá wo nítìrí eléyìí tó bá ń gbàgbò tó ń gba àgùntàn bọ̀lọ̀jọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa fún ní àgùntàn bọ̀lọ̀jọ̀ nítorí bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè eléyìí tó bá sọ pé pẹ́pẹ́yẹ lòun fẹ́ jẹ ẹ jọ̀wọ́ ẹ bá wa fún nítorí àwa agitator tá wà lórí social media tá à ń pariwo lójoojúmọ́ nítorí èmi àròlé bàbá tẹ́ntẹ́n ẹ jọ̀wọ́ ẹ gbẹ́bọ ẹ gbàdúrà fún wa nítorí pé kò yí sí o ṣùgbọ́n àwọn alálẹ̀ ló ní ká jáde ó ní ká máa ṣe pé wọ́n bẹ lẹ́yìn wa ó ti dójú ẹ̀ ó ti dójú ẹ̀ ó ti dójú ẹ̀ ó ti dójú ibi tí elégbò ti gbọ́dọ̀ pariwo pé ṣinṣin jẹun eléyìí ò ṣe eléyìí ò ṣe kì í ṣe kéré mọ́ gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá lẹ́nu wọn ti kún fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ṣọ̀bàlà báyìí lẹ́ran lẹ́nu wọn ni ènìyàn ni wọ́n lójú ayé ṣùgbọ́n tó bá di òru ẹranko gidi burúkú ẹranko afàyàfà ajẹran tegutegun ni wọ́n ní ọ̀sán gangan kọ́ wọn a máa jènìyàn ní òru wọn a máa jènìyàn gbogbo nǹkan ni wọ́n ń ṣe láti fi pa wá lára ìdí nìyí ẹni tó ń pè bíi kó má ṣe pè mí ẹ má pè mí ẹ mélòdì mo rí ẹ ń bẹ mélòdì mo rí ẹ ẹ já ogo yẹn èmi ò fẹ́ gba ìpè ẹ̀yin náà mọ̀ pé máa ṣètò ó ní rísì tí mi kì í fi fẹ́ máa gba ìpè lórí fóònù mi ọ̀rọ̀ tí n bá ń sọ ni kẹ́ máa lísìn torí tí ẹ bá ti lè pè wọlé ẹ ti já spirit mi ẹ ti já gbogbo nǹkan tí mo fẹ́ bá ọmọ Yorùbá sọ lára mi nu òun ni mi ò kí fi bẹ́ẹ̀ ń fi àyè lẹ̀ ẹ kò gbọ́n tí mo fa fẹ́ sọ ni. ẹ̀yin ọmọ Yorùbá mo ní lásìkò yìí ẹ̀yin onímọ̀lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ gbọ́ ohun tí ẹ bá ní ẹgbẹ́ jáde báyìí ẹ máa fún wọn lóúnjẹ ẹ máa gbàdúrà ààbò fáwọn bàbá wa àti ìyá wa tí wọ́n wà lórí fọ́nrán yìí ẹ̀yin pásítọ̀ wa mo ti sọ fún yín ẹ ṣí bíbélì yín ẹsẹ̀ bíbélì tẹ ẹ mọ̀ wípé ẹ lè kà sórí àwọn bàbá àti ìyá wa yìí ẹ bẹ̀rẹ̀ sí ní kà lé wọn lórí báyìí kí ààbò ó jẹ́ tiwọn gbogbo ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé kí ó máa fi na ara ẹ̀ gbogbo ọwọ́ tí federal government àti state government tán bá gbé lórí ọmọ adéyẹmọ lórí bàbá professor banja akitoya àti lórí bàbá ìyàwó onítìrí kí wọ́n máa fi ṣera wọn ẹ̀yin ọmọ yorùbá mo ní gbogbo àwọn olóṣèlú tí wọ́n wà nílẹ̀ yorùbá bí mo ṣe ń báyìí ẹ bá mi gbé lọ sórí ìkànnì olóṣèlú ẹni mo ní kán wá kán wá wo èmi àròlé bàbá táyìntì kán wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ẹ bá wa sọ fún wọn wípé ẹ̀rù ò bà wá mọ́ torí pé àwọn máa jẹ tiwọn wọ́n máa bá tiwọn lọ wọ́n fẹ́ ṣẹlẹ̀ di ọmọ tiwọn kí ọmọ tiwa wá fi kó kọ́mọ tiwọn tiwọn kó ọmọ tiwa lẹ́rú ni òun la ṣe ń sọ fún ọ pé á yànga wọn olórí burúkú ni gbogbo wọn ẹ pè wọ́n wọlé ẹni mo ní kí wọ́n wọlé wọ́n wọlé sórí program mi kan lánàá oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ èmi ò èmi ò èmi ò ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣí ẹ̀ program yìí ní kíákíá. ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin ti Yorùbá nation ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá tẹ́tẹ̀ jákèjádò àgbáláyé mo ní mo kí yín mo ló ti tójú ẹ̀ báyìí láti wípé ká carry out ní kíákíá gbogbo nǹkan tó o bá mọ̀ pé o lè gbé jáde gbé àfọ̀ṣẹ yẹn síta láti òru èní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé tí ilẹ̀ Yorùbá yẹn bá dúró ara tu ẹbí ẹ kódà àwọn ẹran ọ̀sìn ẹ ẹ̀rájà mi à ṣe gọ́lọ́ kò jẹ olówó ẹ̀gan ò jẹun kára pé fẹ́ jẹun ẹ̀ẹ́rí ewúrẹ́ mi à ṣe gùtọ̀ olówó gan ò jẹun débi tó ti fẹ́ràn kó jẹ ẹ́ gbogbo yín àtewúrẹ́ àti àti ìwọ àtewúrẹ́ ilé ẹ àti gbogbo nǹkan tó ní dúkìá gbogbo ẹ̀ ló máa máa gbádùn nílẹ̀ Yorùbá tilẹ̀ Yorùbá bá dé so àsìkò tí a gbọ́dọ̀ jà tí a gbọ́dọ̀ gbara wa sílẹ̀ lélẹ́yìí tá a wà yìí ẹ̀yin tèmi ọ̀rọ̀ ń bẹ àṣírí ń bẹ tí mo fẹ́ fún yín lálẹ́ yìí ọ̀rọ̀ ń bẹ àṣírí tún ń bẹ tí mo fẹ́ tú fún yín ọ̀rọ̀ ń bẹ àṣírí tún ń bẹ tí mo fẹ́ fi lé yín lọ́wọ́ wípé kẹ̀tù ṣiṣẹ́ lé lórí. ẹ pé mi ò jáde bí eléyìí lójoojúmọ́ ó ti dójú ẹ̀ ni àti ṣẹ́mọ̀ war front ni àti gbadé tẹ́lẹ̀ a sì ni ní ìgbà tá a ti bẹ̀rẹ̀ yẹn a igbó ẹ pé mi bí èmi àrólébì jáde every every day bẹ̀ mò ń jáde o ẹ̀yin ẹ̀yin tí ẹ mọ̀ mí torí pé wọ́n mọ ètò mi wọ́n sábà máa ń rìpọ́ọ̀tù wọ́n máa blọ́ọ̀kù péjì mi náà ló fà á o. oyè yín bẹ́ẹ̀ yẹn so now ẹ̀yin tèmi ah mo ní ẹ pé onílé wọlé ẹ pé àlejò pé èmi àrólé baba tẹ́ntẹ́ mo ṣì wà lórí ìkànnì lọ́wọ́ mò ń dìlíva nǹkan tán ní kí n dìlíva fún yín. ṣé ẹ mọ̀ wípé yorùbá nation ó rúgbó bọ̀ tẹ́lẹ̀ náà sì a ti dé ojú war front gangan ojú war front ojú ọlọ́mọ òótọ́ òòlàwà àti àwọn olóṣèlú wà. ẹ̀yin tèmi mò ń bọ̀ mò ń bọ̀ wá ẹ fún mi ní ìṣẹ́jú kan dí ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ mò ń bọ̀ ẹ sì máa fi ẹ máa fi ẹ máa fi eléyìí ṣàgbèsì ara yes i'm coming. Uh -huh ẹ jẹ́ kí àwọn akọni mẹ́fà ẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí n. ẹ jẹ́ kí àwọn akọni mẹ́fà máa kí yín ẹ fún mi ní ìṣẹ́jú méjì èèyàn kan bẹ lẹ́nu lẹ̀kùn mi. tí a fẹ́ sọ ní alẹ́ ìṣe ẹ̀yin akọni mẹ́fà mo ṣèbà fún yín o ẹ̀yin akọni mẹ́fà tí ẹ dilẹ̀ Yorùbá mú mo ní mo ṣèbà fún yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá ẹ dìde o ó ti tójú ẹ̀ báyìí kájọ ṣiṣẹ́ papọ̀ ó ti tójú ẹ̀ bẹ́ ṣe ń ṣe ẹ túbá wa bẹ̀rẹ̀ ẹ̀ báyìí abẹ̀bẹ̀ ààbò lórí ọmọ Adéyẹmọ. Ah, ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ yorùbá ẹ má ì tí ì lọ o ẹ jòkóó ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ ní ti ọ̀sán yìí ẹ mo wà mo sì dúró mo sì wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin alágbára gbogbo ilẹ̀ yorùbá mo ní mo pè gbogbo yín pátápátá kẹjẹ kájọ kẹjẹ kájọ bẹ̀rẹ̀ iṣẹ́ láti alẹ́ yìí la fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní ẹni bá lè gbẹ́bọ ẹ máa gbé ẹbọ. E ẹni bá lè gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà gbogbo nǹkan tí ẹ bá ní tí ẹ mọ̀ wípé a lè fi ran àwọn bàbá wa àti ìyá wa yìí lọ́wọ́ kí ọwọ́ ayé má ṣe ká wọn kí ọwọ́ ọ̀tá ó má ṣe ká wọn ní kẹ́ ẹ jájọ ṣe. mo sọ fún yín mo ní ní ìgbà tí Yorùbá Nation ẹ nígbà tí a bẹ̀rẹ̀ mo ní ó a ṣe ń rúgbó bọ̀ ni ṣùgbọ́n mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní yorùbá nation àti wà ní ojú ogun gidi gan pẹ̀lú àwa àti àwọn àwa àti ìjọba mujẹmujẹ wọ̀nyí. kàfáyà ọmọ ṣàlẹ́wà mo kí yín mọ́mì mi o a ti wà lójú war front nsìn ọlámilẹ́kan mo kí yín now ojú war front tá a wà yẹn mo ní àwọn olóṣèlú ìyá mi bàbá mi mo mà kí yín bẹ́ẹ̀ o mo ti rí yín o mo rí yín ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nation ẹ̀yin olólùfẹ́ gbogbo wa ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá tẹ́ntẹ́n now